àwọn pàlàpàlà ara wa nítorí kó lè bá fi wá lọ́kàn balẹ̀ kó mi dé ibikíbi á sì ṣọ́ra fún mi máa lo mi ní ìlòkulò lọ́ba jẹ́ pa ti wẹ̀ tán tá a bá wá wẹ̀ tán sáà wí nǹkan kan àbá ní wí nǹkan kan torí ńgbà tá a sàlùwà látàn á wí nǹkan kan eléyìí tá a wí pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu àní wí nǹkan kan torí pa wẹ̀ ṣùgbọ́n tá a bá wí nítorí pa sàlùwà lá nínú wẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ nítorí ìwẹ̀ kọ́ la ṣèwé àmọ́ nítorí àlùwàlá tó wà nínú wẹ̀ nàám àwì gbólóhùn yìí sẹ́bẹ̀ tí mo pẹ́ yàn ní wí lẹ́yìn nínú ilé ìgbọ̀nsẹ̀ ẹ̀ ní wí nílé tọ̀ nígbà yẹn bá jáde lẹ́ẹ̀ma wí gẹ́gẹ́ bí tẹ bá sàlùwàlá ńlé tọ̀ ni sẹ́yìn mọ̀ sọ àṣọ́dọ̀ ńlá ìlọ́lọ́ nílé tọ̀ rárá ó dìgbà tẹ bá jáde síta tẹ́lẹ̀ báyìí wa àlùwàlá tá a ṣe nínú jánábà sá lè lò láti fi ṣe sọ́láàtì dáadáa a lè lò ó nítorí pé níta sàlùwàlá nítorí rẹ̀ níta máa sàlùwàlá nítorí rẹ̀ ni òfin ṣẹ̀ríà sọ pé gbogbo tí wọ́n bá máa sàlùwàlá nítorí ẹ̀ a lè lorú àlùwàlá láti ṣẹ̀sìn tá a gbọ́dọ̀ ṣe láì sàlùwàlá ṣùgbọ́n tẹ́ ẹ bá sàlùwàlá nítorí tí wọ́n yìí sàlùwàlá nítorí ẹ̀ nínú ṣẹ̀ríà àlùwàlá yẹn ọ̀tọ̀ kẹ́ ẹ lò láti ṣe ní tá a gbọ́dọ̀ sàlùwàlá fún ká tó ṣe bí nísìnyí báyìí àlùwàlá yùn kò ṣeé ṣe sọ̀láàt torí pé kò sẹ́ni tó ní kó ṣàlùwàlá tẹ́lẹ̀ náà kó tó wọ ilé tuntun àmì ẹ̀ ṣàlùwàlá torí pé ẹ fẹ́ gbé alukurani lọ ẹ̀ wá ń béèrè ńgbà tá àkókò sọ̀láàt tó pé àlùwàlá tí mo ṣe àníyàn mi ni pé mo fẹ́ fi gbé alukurani o ṣé mo lè fi ṣe sọ̀láàt lọ ṣe sọ̀láàt kò sí wàhálà ńbẹ̀ torí pé òfin ṣẹ̀ríà sọ yìí pé wa alla yamassa al-Qur'ana illa kullu tahir illa tahir ẹnìkan gbọ́dọ̀ gbé alukur'an àfẹtọ mọ gẹ́gẹ́ bó ṣe wà nù àdìsá anabi sallallahu alayhi wa sallam tó ẹ kọnà tó gbà wá wà hasan eléyìí jẹba tẹlẹ ìbáyé wa ẹni tí jánaba ń bẹ lára rẹ̀ àwọn nǹkan kan dé wọ fún o kò gbọ́dọ̀ ṣe sọláàt kò gbọ́dọ̀ ṣe tọwáfù kàába kò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an kò jókòó nínú mọ́ṣáláṣí àmọ́ tó bá sálùwàlà lẹ́yìn àlùwàlà tó wá jókòó nínú mọ́ṣáláṣí kò burú ẹni tí jánaba ń bẹ lára rẹ̀ yọ lọ wẹ̀ kò lè wẹ̀ nítorí òtútù mu àbí kò rómi àmọ́ rómi tó lè fi sàlù àlàyọ́ sàlù àlàyọ́ àjò kò nu mọ́ṣáláṣí. nínú àwọn àwẹ̀ tó jẹ́ sunna òun náà ní ká wẹ̀wẹ̀ jùmọ̀à lọ́jọ́ jùmọ̀à bákan náà ìwẹ̀ ọjọ́ ọdún ní ọjọ́ ọdún ìtúnu Ramadan àti ọjọ́ ọdún léyà káwé àwọn àwẹ̀ yìí sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àwẹ̀ tó tún jẹ́ sunna òun náà ní ìwẹ̀ tá a máa wẹ̀ ṣáájú ká tó gbé ihram sunna onáà ní pété bá ti bóbìnrin lò tán lálẹ́ lápèjúwe kẹ́ ẹ má lọ sùn láì jẹ́ pé ẹ̀wẹ̀ jánábà sunna ní kẹ́ ẹ wẹ̀ kẹ́ ẹ tó lọ sùn kò burú kẹ́ ẹ sùn pẹ̀lú jánábà lára ṣùgbọ́n ètò dáàjù onáà ní kẹ́ kọ́kọ́ kẹ́ kọ́kọ́ táàbà kẹ́ sàlù alákẹ́ tó sùn tẹ́ bá ti nílé wẹ̀ ẹ táàbà ẹ sàlù alákẹ́ tó sùn kò sí ní tó burú kọ́kọ́ àtìyàwó ọjọ́ wẹ̀ papọ̀ ní ilé wẹ̀ wọ́n jọ lo abọ́ omi kan bọ́kọ bá ti bù kíyàwó bù bíyàwó bá ti bù kọ́kọ́ bù kó sì ń tó burú mbẹ kódà kó sì pé kíní kejì wọn wọ́n ń wo ìhòhò ara wọn torí pófin ṣẹ̀ríà sọ pé la awrata bayna ar-rajuli wa imra'atihi kò sí ìhòhò láàrin ọkùnrin àti ìyàwó rẹ̀ kò sí ń tó burú mbẹ ṣùgbọ́n pẹ̀lú báwọn ilé tiwa ti ṣe wà láwọn ilé àdàlú ẹ̀wà kọjú sí mi ń kọjú sí ọ tó yẹ pé àwọn asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ah wọ́n mọ̀ tó ah mọ̀ tí ah gbogbo ètò ẹsẹ tẹnu yàrá kò tó wọn wọn tún wọlé wẹ á ah. tọ sẹ́yìn mọ̀ pé gbogbo orú àwọn ilé bá àfi kọ́ lọ́wọ́ sànù ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa jẹ́mọ́ nígbà tí èèyàn bá jẹ́ pé àtòun àtìyàwó rẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn lórúkọ pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn kó sọ ẹnu ẹ̀ kọ́ sọ ẹnu ẹ̀ kìí ṣe tó fi pàtẹ́ nígbà tó bá jókòó láàrin àwọn ọ̀rẹ́ rẹ tó ya alágbájá sọ ọmọ bó ṣe máa ń ṣe sọ ọmọ bó ṣe á nígbà tí èsì kórè èèyàn dàrú èèyàn gbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ ìwẹ̀ méjì ní bẹ lórí mi ìwẹ̀ jánábà ó ń bẹ lórí mi ìwẹ̀ haid ó ń bẹ lórí mi lóbìnrin gbò láti àṣẹ torí pé ní ìjọ tí haid rẹ̀ dé ó ti lájọṣepọ̀ pẹ̀lọ́kọ rẹ̀ ibi títí ronú kó wọn lọ wẹ̀ haidu bá tún dé haidu wá ṣe ọjọ́ méjì mẹ́ta mẹ́rin márùn sẹ́yìn mọ̀ kó ti kọ́kọ́ jẹ gbèsè jánábà haidu tún kún kò sí tó burúkọ wẹ̀ ìwẹ̀ àníyàn méjì eléyìí à ń pè ní at-tadakhulu ibadat ìjọsìn máa wọnú ara wọn yọ̀ọ́dà àníyàn méjì ọlọ́run ó tún wá fún ládàá méjì ọlọ́run ọba oníkẹ́ẹ́ lábẹ́ rẹ̀ kò sí ní tó burú kó jẹ́ pé jánábà ń bẹ lórí èèyàn ọjọ́ júmọ̀ àlàsì wà kó wẹ́wẹ́ yọ kan kó dàníyàn jánábà àti júmọ̀ à ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú àníyàn júmọ̀ àníyàn jánábà ni ó síwájú júmọ̀ à ńkọ́ yọ tẹ̀lé nítorí pé júmọ̀ à kò ní agbára tó jánábà ọ̀ràn yẹn ló jẹ́ o téèyàn bá wẹ̀ kéèyàn ó rí i pé ibi tó ń ti wẹ̀ àwọn èèyàn ò ní máa wò ó ń ránṣẹ́ o kó o rí i pé ibi tó wà ẹnì ẹ ta ẹni tá a kù tí ó rí ìhòòhò ẹni àìgbára pamọ́ sí òwe ni o kò ní túmọ̀ o ọgbọ́dọ̀ gbé ìhòòhò rẹ pamọ́ tó bá fẹ́ sí ìyàjẹ́ nu sàárè o nínú tí mo kó ìyàjẹ́ yẹn nu sàárè ni ọmọ máa gbé ìhòòhò rẹ pamọ́ ṣùgbọ́n tó bá yẹ kí tá a wà ẹnìkan ò lè rí ilẹ̀ tó ni ò lè rí wa kò sí tó burúkọ ní hòhò láì jẹ́ pọ̀ sàn kankan mọ́ra a lópin ìgbà tẹ́nìkan kan ọba ti rí ọ kò sí ní tó burú ń bẹ̀ torí rẹ̀ ńgbà tó wà nù léwẹ̀ tó ti tilẹ̀kùn mọ́rí ta ní rí ọ ẹni tó bá yọjú mẹ́rin tó lòún wọ̀ tó ọba kì èso bọ̀ lójú tójú bá fọ́ dànù ẹni tójú wa ń kọ́ lójú rí ṣùgbọ́n tó bá ṣe é pé ọmọ pé léwẹ̀ ti yín ẹ̀ bó o ṣe rí náà lórí ni àfi kó rí pé ọ̀sán nǹkan máa ra o torí káwọn léwẹ̀ kan àwọn ọ̀pọ̀lọpọ̀ lé òní léwẹ̀ o òní léwẹ̀ o àárín ìta ni wọ́n ti máa wẹ̀ o yóò ti wá sọ pé gbogbo ara alẹ́ ti sùn àwọn kan ti wá mọ̀ pago mẹ́wàá alẹ́ ni máa wẹ̀ àwọn ọmọ wa wo lára rẹ̀ torí de lọ́dọ̀ wọ́ wa o àwa yorùbá àwọn kan tó yẹ ká mójútó pọ̀ wọ́n kọ́lé wọn ní kọ́lé wẹ̀ wọ́n kọ́lé wọn ní kọ́lé abakaluku lórí akitan pé kíni tó gbogbo orú ká mójútó ẹnìkan kún orí tí gbogbo wọn bá wẹ̀ kálukó péjọ sójú kan náà ni wọn wà bọ́ra sí hóhù kálukó ọmọ wa wò di ara wọn bí ẹ̀ ṣe ń wẹ̀ anabi musa ìdarapọ̀ mọ́ aleyhi salam wọn ni aa lásán kọ́ ni musa kéé wẹ̀ láàrin wa bí ìbá ṣe pa sopa ni asopa musa so wọn wá ń sọ̀rọ̀ yìí títí ó fi dé ti anabi musa aleyhi salam ní ìsìn ẹ̀yìn ẹ̀sà sopa ẹnìkan wá pè yín lásopa ṣe é mọ̀ pé nǹkan yẹn ọmọ ṣe yín bíi kẹ́ẹ̀tì ẹ̀ bọ́ wájú wọn pé ẹ̀yìn ẹ̀sà sopa so anabi musa aleyhi salam ọlọ́run wa fẹ́ fọ́ ma ọlọ́run ya ayyuha alladhina amanu la takunu kalladhina adhaw musa fabarra'ahu allahu mimma qalu wa kana 'inda allahi wajiha ẹ má ṣe jọ́ kan ẹ má ṣe jẹ́ ọ̀kan nínú ẹni tí ó dàbí ẹ má ṣe dàbí ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n fara ní anabi musa o tọ́lọ́wọ́n bá wà fọ́ níbi ìbàjẹ́ tí wọ́n ṣe ah abiyi anabi musa lọ́dọ̀ ọlọ́ tànàbí musa bá jábìyì ọlọ́run tó ń ròyìn anabi isa alayhi salam wajihan fi dunya wal akhira abiyi ni láyé àti lọ́run ṣé anabi wa ni wàá sábìyì iyì rẹ̀ tún ju gbogbo abiyi lọ ó ju ti gbogbo abiyi lọ sallallahu alayhi wa sallam ọlọ́run fẹ́ fọ anabi musa ma bóòlù ṣe fọ ma ọ̀rọ̀ tó sọ ọ́nà àyà yẹn anabi musa wa lọ wẹ̀ kan ó wàá bọ́ sọ ó fi lórí àpáta ńgbàtà anabi musa wẹ̀ tán anabi bá ní kó wọn nawọ́ gán aṣọ kó wọn wọ aṣọ àpáta bá gbá sáà kẹ́bù sí wàánu sahihi alimami muslim àpáta gbé aṣọ ó gbé aṣọ sá anabi musa bá ń lé ó ń lé àpáta yìí lọ anabi musa ò rí lé mu títí tápáta fi déwájú àwọn èèyàn ẹni tẹ́ ń pè lásùpà ó ní kí esa sùpà subhanallah ìgbà náà làpáta tó dúró anabi musa wa mú pọ̀pọ̀ rẹ̀ wọn nà má pàtà àti gbó mutí kò dúró àti gbó mutí kò dúró so ó sáré mú ẹ̀wù rẹ̀ wọ̀ ọlọ́run fọ́ nínú. No ẹni tí wọ́n fi kàn torí ọlọ́mọdé ara dàn o àní tó bá yẹ pé wọ̀gán ni wọ́n ń sọ bẹ́ẹ̀ fún ọ̀fẹ́ lè bọ́ sókòtò láàrin àwọn yẹn láàrin ìjà ẹ wo yẹn sàṣùpá nítorí ìtọ́lọ wọn ni kéènì sáwà lọ fẹ́ sú lójú àṣùpá ni ọjọ́ so ọlọ́run fún anabi musa aleyhi salam ibo la ń lọ bẹ̀rù alimami nawawi rahimahullah oníbà anabi musa ń sẹ́nsẹ́ gangan tó ẹ́ pé òun náà máa ń lọ wẹ̀ ní òwò láì jẹ́ pé ó fi nǹkan kan sára bẹ́ẹ̀ náà lòfin ṣẹ̀rí àtiwá náà sọ pé tó bá yẹ pé òun wẹ̀ níbi tẹ́nìkan ò ti ní rí ọ kò sí ní tó sọ pé kò sàn kankan má dì tẹnì kan sọ pé aa ah, ah, ọ̀nlọ wẹ̀ ìwà àfa ọ̀sán kan mẹ́dì ńbọ lọ́wọ́ wà nínú sẹ̀rí àpè sàn kan mẹ́dì níbi tẹnì ọ ò ní mọ́ ọjọ́ bó ti ṣe jẹ́. so lẹ́yìn báyìí tí a fi sàlùwàlà tá a sì rómi fi wẹ̀ kí jama kí ṣe ó kọ̀ọ̀kan lẹ́yìn wọn á pè é dàpọ̀ wọ́n ní táyà àmàmù àbí táyà ìmàmù tẹ̀yẹ̀mùm ẹ̀rí bẹ́ẹ̀ àwọn orúkọ tí sẹ̀rí àmú ayẹ tẹ̀mí àti ń gbé lárugẹ ẹ̀rí kó àwọn ọmọ yín gan wọ́n hàn ní dáàdi mi kí ló dé tẹ̀sí tẹ̀yẹ̀mùm kárí ẹ̀rí torí tí inú òwú masha Allah la quwwata illa billah àárọ̀ mi àárọ̀ mi a sì tẹ̀yẹ̀mùm aró mi à lè lò nítorí pé a lè débẹ̀ àjẹpá ṣe kínni tẹ̀yẹ́mùm a lè lò ṣùgbọ́n ẹ̀rù ń bà wá pé tá a bá lò àárẹ̀ tí ń ṣe wá yóò lékún àbí ètò ti wà lára wa kò ní tètè lọ àjẹpá ṣe kínni bó láti wá ṣe tẹ̀yẹ́mùm ilẹ̀ la nídìí láti lò ilẹ̀ tó wà natural tí ò jẹ́ pé ilẹ̀ tó ń floor tí ò jẹ́ pé ilẹ̀ tó ń ṣe táìsì sí ilẹ̀ tó wà natural èèpẹ̀ ni ó lè jẹ́ yanrìn ó lè jẹ́ múlọ ó sì lè jẹ́ èèpẹ̀ saka ó sì lè jẹ́ àpáta àpáta lòkè lẹ́yìn sẹ́yìn kí bọ́lọ̀ ṣe dá lọ́wà gbogbo eléyìí a lè lò láti ṣe kí ni atẹyẹmùm atẹyẹmùm inú ìjọ anabi nìkan lọ́wà gbogbo ìjọ tó síwájú kò sí ntọ́jọ tẹyẹmùm lọ́dọ̀ wọn ẹni tó bá sì lọ́wà yìí pé kó mu wá kò sí. sábàbí iyùn ọrùn Aisha tó sọnù tí wọ́n ń wá lọ́lọ́run fi ṣe tẹyẹmùm lófin fún wa àṣé iyùn tí wọ́n ń wá ń bẹ lábẹ́ ràkúnmí Aisha wọ́n ti wá ń wá wọ́n ti ń wá wọ́n ti ń wá àsìkò sọ láti fi tó ibi tí wọ́n sì wà kò sómi ńbẹ Ọlọ́run bá sọ àyà tayammum kalẹ̀ wọ́n parí sọ láti wọ́n fẹ́ máa lọ wọ́n gbé ràkúnmí dìde níta tí wọ́n látàárọ̀ ni àsọlọ́n fẹ́ fi ṣe tayammum lófin fún wa ni ṣùgbọ́n àlò àlá ó wà àwọn ọjọ́ tó ti síwájú o ó wà hadith ó ṣe àlò àlá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní àlò àlá eléyìí tó ṣe pé téèyàn ọba ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò ní gba sọ́láàtì rẹ̀ ó tún ṣàlùwàlá lẹ́ẹ̀mejì méjì ó tún wá ṣe àlùwàlá lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ìgbà tó wá ṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ó ní hàdà wudu'i wa wudu'ul anbiya'i qabli àlùwàlá tèmi ni o ó nẹ́ẹ̀sì làlùwàlá àwọn ànábì tó ti síwájú mẹ́ta ìwọ ló ń tẹ̀lé ànábì kan náà ànábì tó ti síwájú sẹ́yìn ń ṣàlùwàlá sẹ́yìn pé arabi tí ìwé ti bọ́ sómi mọ́ wọn lọ́wọ́ nù ẹ̀yin ń ṣàlùwàlá àwọn ànábì yìí sì ń ṣe kínni wọ́n ń sàlù àlà àyè sì gbọ́n ju ẹni tí à ń kọ́sì rẹ̀ lọ ńgbà tọ́ga wa bá ń sàlù àlà kí ni ó máa wà má sàlù àlà ṣùgbọ́n àtẹ̀yẹ́mù kò sí lọ́dọ̀ àwọn tó síwájú ọ̀dọ̀ tiwa nìkan ló tó bá jẹ́ pàlù àlà nìkan ńlá fẹ́ ṣe tá a rómi ṣe àbá rómi ṣe sábàbí kan mú wa má ṣe tẹ̀yẹ́mù mọ́ dìpọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tí jánábà ń bẹ lára rẹ̀ òun náà lè ṣe tẹ̀yẹ́mù yọkàn nu ibi tí màníyì wà lára rẹ̀ ni yóò nu dáadáa yọ wá ṣe tẹ̀yẹ̀mù obìnrin tí nǹkan oṣù tó jáde lára tiẹ̀ náà nǹkan kò rómi tó lè fi wẹ̀ àbá rẹ̀ ń ṣe yóò nu bí tẹ́jẹ̀ wà lára rẹ̀ dáadáadáadáa yóò ṣe tẹ̀yẹ̀mù láti ṣe sọ́láàt tọ́ báwo láti wá máa ṣe tẹ̀yẹ̀mù á ṣe tẹ̀yẹ̀mù báyìí á mú ọwọ́ wa á mú ọwọ́ wa méjèèjì á fi gba ilẹ̀ tábà ti fi gba ilẹ̀ àìbá mọ̀ bóyá nǹkan kan ti gan mọ́ wa lọ́wọ́ tẹ́kí tá a bá fi gbójú wa a bá fi gbó ọwọ́ wa ó lè ṣe wá léṣe a wá gba ọwọ́ yẹn mọ́ra wọn tá a bá ti rí pé nǹkan kan ti ń bẹ lọ́wọ́ wa nù a ní gbó mọ́ra wọn a fi gbára wọn lọ́nà tí nǹkan tó bá ti lẹ̀ mọ́ wa lọ́wọ́ fi bọ́lẹ̀ lẹ́yìn rẹ̀ a wá mọ ọwọ́ yẹn a fi bọ́ ojú wa a fi bọ́ ní àbọ̀ kárí a fi bọ́ ojú wa kárí lẹ́yìn ọwọ́ yẹn a tún mú a fi ra ọwọ́ ọwọ́ ọ̀tún á fi ra kárí á tún fi ra ọwọ́ owó sí lára kárí á wá fi na ọwọ́ á fi gbóra wọn lọ́ba tán só lé kò lé afọwọ́gbálẹ̀ lẹ́ẹ̀kan eléyìí lọ́dọ́gba jù kéésẹ̀ méjì o torí pé àdìsí tó pé lẹ́ẹ̀mejì kò fẹsẹ̀ rin lẹ̀ eléyìí tó fẹsẹ̀ rin lẹ̀ ní hadith Ammar ibn Yasir ọlá anabi sallallahu alaihi wasallam sọ pé innama yakfika an taf'ala biyadika hakadha ó ti tó tọ́ba sí tẹ̀yẹ́mù kọkàn fọwọ́ rẹ̀ méjèèjì gbálẹ̀ báyìí ó ní mọ anabi sì fọwọ́ gbalẹ̀ ọwọ́ amọ́ rẹ̀ méjèèjì ó fi gbójú rẹ̀ ó sì tún fi gbó ọwọ́ rẹ̀ méjèèjì títí dé ọrùn ọwọ́ méjèèjì lọ́ba tán lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn sọ pé là àtẹ̀yẹ́mọ̀mọ̀ dọ̀rọ̀bàtà ọwọ́ àfigbalẹ̀ lẹ́ẹ̀mejì ni àfọ̀kan àfi bọ́ ojú wa èkejì àfi pa ọwọ́ wa méjèèjì wọ́n ní tẹ́ bá pa ọwọ́ yín méjèèjì lẹ́yìn ìgbà tẹ́ bá bọ́jú yín tán ẹ mú ọwọ́ sí inú rẹ̀ ẹ fi lé òdi ọwọ́ yín ọ̀tún ẹ máa gbé lọ látòrí àwọn ọmọ ká títí tẹ́ fi dé ìgbànwọ́ tẹ́ bá dé gbànwọ́ ẹ wàá kọ́nà ọwọ́ yẹn yọ wàá wọnú apá yín tó bá ti lórí apá yín ẹ máa pa títí dọ́rùn ọwọ́ tẹ́ bá ti pa dọ́rùn ọwọ́ ẹ nípa nu àtẹ́lẹwọ́ ẹ wàá mú ọwọ́ ọ̀tún tẹ́ ẹ ti fi pa ọwọ́ òsì ẹ wàá gbẹgbẹ̀yìn ọwọ́ yín òsì tẹ́ bá gbẹgbẹ̀yìn ọwọ́ òsì ẹ máa mú lọ ẹ máa mú lọ títí tẹ́ bá dé ìgbànwọ́ yín ẹ tún gbé sínú apá yín títí tẹ́ fi dé ọrùn ọwọ́ òsì sẹ́mi kó àti ipa inú àtẹlẹwọ́ ọ̀tún àti tòsì ẹ wà á mú ọwọ́ méjèèjì ẹ wà á kì wọ́n bọnú ara wọn ẹ fi para wọn lọ́ba tán gbogbo eléyìí anabi ò ṣe bẹ́ẹ̀ ọwọ́ ìta anabi ṣe náà nù ètò sì ṣe ọ̀rọ̀ ọ̀run fún gbogbo wa fọwọ́ bọ́jú kó o sì fọwọ́ pa ọwọ́ rẹ méjèèjì títí dé ọ̀rùn ọwọ́ méjèèjì kí ló lé nu eléyìí kò sí tó lé mbẹ kò sí tó burú nígbà míì kọjá pọwọ́ lọ kọ́kọ́ fọwọ́ pa kó tó fọwọ́ bọ́jú torí pọwọ́ nù súnà pànàbí ṣe léyìí anabi tún ṣe léyìí kí ni máa bá tẹ̀yẹ́ mùmù jẹ́ ntí máa ba tẹ̀yẹ́mùmù jẹ́ ni ká romi tá a bá ti romi tẹ̀yẹ́mùmù bàjẹ́ bákan náà tó bá yẹ pé ìdí kan ló mú wa má lomi tẹ́lẹ̀ bóyá àárẹ̀ àárẹ̀ ti kó ń bẹ̀ tẹ̀yẹ́mùmù bàjẹ́ lọ sàlù alanis eléyìí jẹba àwọn bákan náà gbogbo ntí máa bá lù alájẹ tó bá ti ṣẹlẹ̀ tẹ̀yẹ́mùmù bàjẹ́ bí kéèyàn so bí kéèyàn so bí kéèyàn tọ̀ tẹ̀yẹ́mùmù ńkọ́ ó ti bàjẹ́ ẹni tó sùn lọ́ra gbádùn àfi kó tuntun tẹ̀yẹ́mùmù rẹ̀ sí. èèyàn romi kò rí pẹ̀ níbi tó kọ́lọ́ mọ́jà rọ́rọ́ ẹ̀wọ̀n wọ́n ti má bìkan kò sí nsàlẹ̀ kò sí lókè kò sómi kò sí ìpẹ́ báwo ni ó ti ṣe ṣe sọ̀láàt yóò sọ́lé alẹ́ àhálẹ̀ bó ti ṣe náà ni ó ṣe sọ̀láàt láì ṣàlùwàlá láì ṣe tẹ̀yẹ̀mù ọlọ́run sì gbà nítorí fattaqullaha mastata'tum ẹ páyà ọlọ́run ló di wọn bẹ́ẹ̀ ṣe lágbára ma tí ẹ bá ti wá fi tẹ̀yẹ̀mù ṣe sọ̀láàt nítorí pé kò romi àsìkò tí wàá lọ bí káyipá ṣe sọ̀láàt dhuhr ní ìsìn láago kan àsìkò sì tí lọ aago mẹ́ta lọ́ba romi so tún sọ láti yẹn ṣe àbó òní tún ṣe òní tún ṣe ó ti tó bá èyí tó ti ṣe náà ti tó tọ́ra sí ọlọ́run lọ tẹ̀lé ńgbà arákùnrin méjì nínú àwọn sàhábà wọn wà lórí ìrìn àjò wọn ò rómi èkíní kejì wọn ṣe tẹ̀yẹ́mù wọn ṣe sọ́láàtì wọn wá ń bẹ lórí ìrìn wọn lọ àsìkò sọ́láàtì yẹn ò tí ì lọ wọn wá rómi ọ̀kan nínú wọn sàlù àlà ó tún sọ́láàtì yẹn ṣe ìgbà tí wọ́n pàdé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni òun sàlù àlà òun tún sọ́láàtì yẹn ṣe ànábì ní lakal ajru marratayn ṣùgbọ́n ìwọ tó ṣe pé tẹ̀yàmù lásán ló ṣe ó tún àlọ́ aláṣẹ tún sọ láti ṣe laqad asabta sunna nítorí ó ṣe ṣe déédéé sunna èwo lẹ́rọ pọ́ lọ́la junis aha sọ nítorí ẹ̀ a sọ yìí pé la qillata ma'a sunna wala kathrata ma'al bid'ah kò kéré lópin ìgbà tó bá ti jẹ́ sunna kò sí pọ̀ tó bá ti jẹ́ àdàdálẹ̀ eléyìí kò ṣe pé àdàdálẹ̀ ló ṣe o ṣùgbọ́n gbàtà nàbí sọ pé asọ́pútà sunna ní tó ṣe ṣe déédéé sunna sunna ló yẹ ká máa sojú kòkòrò láti rí i pé a ṣe déédéé rẹ̀. lẹ́yìn eléyìí báyìí tá a bá wo nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ ọlọ́wọ́n bá kádàrà pé kó máa jáde lára obìnrin wọ́n ní nǹkan oṣù tẹ́rí yẹn ọlọ́wọ́n bá ṣe ní oúnjẹ fún ọmọ tóbìnrin bá lóyún rẹ̀ ìdí ni tó fi jẹ́ pé tóbìnrin bá lóyún ẹ rí i pé obìnrin kan ò sí tó lóyún tó tún máa ṣe nǹkan oṣù ó kéré púpọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn ní tí ìyàwó yín bá fi lè lóyún tó tún wá ń rí ẹ̀jẹ̀ láì jẹ́ pé oyún bàjẹ́ ẹ̀jẹ̀ yẹn wọ́n ń pè ní damu fasad damu fasad ẹ̀jẹ̀ tí ọ̀dà ni jáde lára kìí ṣe pé oyún bàjẹ́ kìí ṣe nǹkan oṣù Malik ní rárá nǹkan ni ìyàtọ̀ sì ń bẹ láàrin kọ́rẹ́jẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta àti kọ́rẹ́jẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà èyí tó dọ́gba jù ni pé obìnrin tí ń ṣe nǹkan oṣù obìnrin tó lóyún kò ní ṣe lára damu fasad ó túmọ̀ sí pé nígbà tó lóyún tẹ́jẹ̀ ń jáde tí ó sì jẹ́ pé oyún bàjẹ́ lára rẹ̀ ọ̀ gbọ́dọ̀ sáláìsì sọ́láàtì ọ̀ gbọ́dọ̀ sáláìsì sọ́láàtì ibi táwa ń lọ nù torí pé ó sọ pé olóyún ó sọ pé ó ń ṣe nǹkan oṣù nígbà tó lóyún á sọ pé ó ṣe kíni ó ṣe nǹkan oṣù. wọ́n ní ìdí nìyí tó fi jẹ́ pé oúnjẹ lọ́lọ́run ṣe fọ́mọ tá a bá lóyún rẹ̀ wọ́n ní tóbìnrin bá tún bímọ ẹ rí kó ṣòro kóbìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ kó ṣe nǹkan oṣù nítorí pé ọmọ tí ó ń rè yẹn ẹ rí i pé nǹkan oṣù tún ti yí padà ó tún ti di omi tó máa ń fà nínú ọyàn obìnrin allahu akbar obìnrin kò lóyún obìnrin rí ma ẹ rí i pé yóò máa ṣe nǹkan oṣù yóò máa ṣe nǹkan oṣù ó lè ṣe nǹkan oṣù jọ́ mẹ́ta ó lè ṣe márùn ẹlòmíì lè máa lọ ẹ ọ̀rọ̀ kéré ọ̀pọ̀ tí kálukú yàtọ̀ síra wọn nínú àwọn obìnrin ẹ̀jẹ̀ bí ma ń tiẹ̀ òun lẹ̀jẹ̀ tó ma ń jáde látàbí obìnrin nígbà tó obìnrin bá ma nígbà tí ń bímọ lọ́wọ́ àbí lẹ́yìn ìgbà tó bá bímọ tán ẹ̀jẹ̀ yìí èyí tó wọ́pọ̀ jù òun náà ní kó ogójì ọjọ́ ẹ̀jẹ̀ yìí sì ju ogójì ọjọ́ lọ ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù ní kó jẹ́ ogójì ọjọ́ ǹjẹ́ lè fòpin sí tó bá ti tó ogójì ọjọ́ tẹ́jẹ̀ yìí ọ̀dà ní bẹ́ẹ̀ lápá kan tó bá pé sixty days ìgbà náà látò yìí pé kìí ṣe nífàsùmà apá kan nínú olùmọ̀wá sọ pé rárá kódà kó ju sixty days lọ lópin ìgbà tó bá ti jẹ́ pé kọ́lọ̀ rẹ̀ òórùn rẹ̀ bíi ti tàtàyìnwá náà ni ẹ̀jẹ̀ bímọ náà lápè eléyìí tó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn fẹ̀ kìí ṣe nǹkan tá a lè káyọ̀ kèsì dé ẹ̀jẹ̀ ò dúró lẹ́yìn forty days kò sí wàhálà kò sí wàhálà ó lè wẹ̀ káàkà kún so ẹ̀jẹ̀ ò dúró lẹ́yìn forty days a sì lè pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bímọ náà ni lópin ìgbà tó bá ti jọ ti tẹ́lẹ̀ tí sixty days bá ti pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Malik ìgbà náà látò sọ pé kí ló ṣẹlẹ̀ alistihada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmì ètò dájú oníka dúró lórí fọ́ọ̀tì yẹn torí aráàdìsì kan lọ́dọ̀ Aisha radiyallahu anha tó dàbí ìgbà tó ṣe pé àṣẹ wà ipe tóbìnrin bá ti di forty days dandan so lẹ́yìn náà tá a bá fààyè sílẹ̀ ọ̀pọ̀ nínú àwọn obìnrin tọ́jọ́ pé tẹ́lẹ̀ kò fẹ́ sin lọ́n tẹ́lẹ̀ náà ọlọ́run tún wá mú ayé wa so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ ẹni tí ó ń ṣe nǹkan oṣù àbí tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ wọn ò ní ṣe sọ́láàt wọn ò sì ní ṣe siyam wọn ò ní ṣe ramadan wọn ò ní ṣe tawaf wọn ò ní fọ́kàn alukur'an wọn ò ní fọ́kàn alukur'an lọ́dọ̀ àwọn hanabila àwọn sọ wípé tó bá jẹ́ pé wọ́n fi nǹkan bo alukur'an yẹn kò burúkú wọn gbé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ yòókù rárá o fi nǹkan bo wọn fi nǹkan bo kò gbọdọ̀ gbé báwo la ṣe mọ̀ pé nǹkan oṣù ti dá òun náà ni kómi funfun kan jáde látàbẹ́ tí omi funfun yẹn bá ti jáde tí má dàbí ẹfun àmì tó lágbára jù nìyẹn lórí pé nǹkan oṣù ti tán ẹlòmíì ẹ̀wẹ̀ kìí ṣe wípé àmì yẹn ni ó jáde lára tiẹ̀ yọkàn rí pé ibi tẹ́jẹ̀ ń gbà jáde ti gbẹ ni ṣùgbọ́n wọ́n ní gbígbẹ kò tọ́ka sí pé nǹkan oṣù ti dúró gbogbo gbà omi tó dọ̀tí àti omi tó máa ń jẹ́ yellowish colour tó ń jáde lásìkò tóbìnrin ṣe nǹkan oṣù lọ́nà tí ń jáde lásìkò tẹ́jẹ̀ bí máa ń jáde lára obìnrin ẹ̀jẹ̀ bí máa lọ́nà kọ̀tọ́ kó o bá ìyàwó rẹ lò pọ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù haramu ni téèyàn bá ṣe bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ túba lọ sọ́dọ̀ lọ tó bá jẹ́ pé ọmọ àmà ṣe bẹ́ẹ̀ ni yóò sì tún san yóò san obìnrin náà san ọkùnrin náà san kàfàrà ìtaràn wọn òun náà ni tó bá yẹ pé gbàtọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan oṣù lọ́ba lò wàá san dìínàrù kan wàá san dìínàrù kan tó bá jẹ́ pé ní ìgbà tí nǹkan oṣù ń dá lọ ńlọ́ba lò a jẹ́ pé wàá san ìdajì dìínàrù wàá san ìdajì dìínàrù dìínàrù kan òun náà ni three point five grams of gold three point five grams of gold sọ́wọ́n pé wọn náà gbà fọlọ̀ nígbà tí wọ́n bá sírò iye tó jẹ́ fún ọ ó pò ṣeun tí àwọn rẹ̀ bá ti ń ṣe nǹkan oṣù lọ́la wà tètè sáko lé ni kèsì kọ́ ọmọ sáko lé tí wọ́n ń ṣe nǹkan oṣù ìyẹn ni pé torí rẹ̀ bá ń wo sẹ́pọ̀ ń wo obìnrin ọ kọ̀kọ́ sáko lé lọ́sàn-án sọ́wọ́n bá dé lálẹ́ orí rẹ̀ ó ti rọ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin haid àti istihada ìyàtọ̀ wà láàrin méjèèjì haid òun jáde kèsì nítorí àárẹ̀ kèsì ṣe nítorí ìbímọ istihada òun jáde kìí ṣe nítorí pé máa jáde kìí ṣe nítorí pé abima kìí sì ṣe nítorí kìí ṣe nítorí pé máa jáde ní gbogbo oṣooṣù kìí ṣe pé abima ṣùgbọ́n ṣe ló ń jáde nítorí àárẹ̀ torí rẹ̀ ẹni tí istihadọ bá mú kọ́ wóògùn kọ́ lọ sọ́spítù kọ́ lọ wóògùn yóò sì rógùn rẹ̀ insha allah ṣùgbọ́n ká sọ̀rọ̀ afá fọwọ́fà o ọ̀pọ̀lọpọ̀ tí istihadọ ń dà láàmú ń lọ fọwọ́fà o bí ẹni tó yẹ pé yọ́ọ́ ẹ̀jẹ̀ ọba máa dà yọ wá kí lọ hospital pé ẹ̀ sọ pé yóò rí báyìí wọ́n ní àlè máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ gbogbo aṣọ káàsá lórun ńgbọ́ bá ṣẹlẹ̀ náà láàmà ṣàlàyé lẹ́yìn. tó ń torí de eléyìí wọ́n tó ń lé ìyàwó rẹ̀ lárí pé ó sáfẹ́ sí family planning ni family planning tó bá délẹ̀ tán ò ní bá gbé ọjọ́ bá wọn. ẹni tí istihadọ ti ń dà láàmú ẹ̀jẹ̀ rẹ̀ kí ni ó máa ṣe ìwẹ̀ kan yóò ti sírò pé ìgbà tí àárẹ̀ yóò ti bẹ̀rẹ̀ ìjọ mélòó máa fi ṣe nǹkan oṣù ìjọ márùn yọ àmọ́ dúró ìjọ márùn lẹ́yìn ìjọ márùn yẹn yọ wẹ̀ ló kọ pé òun ti mára nísìn yọ máa ṣe sọláàt yọ máa ṣe siyam ọkọ rẹ̀ lè súnmọ́ ó lè gbé alukur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n o yọ máa ṣàlùwàlá síwájú gbogbo sọláàt yọ tààbà yóò fi nǹkan dégò àyè tí tí ẹ̀jẹ̀ ti ń jáde yóò sì máa ṣàlùwàlá síwájú gbogbo sọláàt lẹ́yìn náà oníbèrè ṣèbèrè wọ́n ní. Wani wíwẹ̀wẹ̀ jánábà fìlẹ̀ islam bó la ṣe máa wá ti ṣàlàyé rẹ̀ àti ṣàlàyé rẹ̀ bákan náà wọ́n ní sáà lè gbé ànsẹ̀ tí wá wọlé ìgbọ̀nsẹ̀ àbí tá a ti fẹ́ tọ̀ láǹsẹ̀ tí tó ṣe é pé a install alukur'an ó dídí alukur'an ń bẹ́ẹ̀ nù rẹ̀ kò sí ní tó burú mbẹ́ ó lè gbé wọlé ìgbọ̀nsẹ̀ ó lè gbé wọlé ìtọ̀ lópin ìgbà tó o bá ti tan alukur'an tó wà nù rẹ̀ sílẹ̀. Si tó pa tá alukurani yẹn hàn síta ọ gbé wọ bẹ pẹ̀lú àníyàn pé kí lèmi ń gbé wọ ilé gbẹ handset kí ni mò ń gbé wọ létọ handset tó bá ní àtòrí pé alukurani ọ wà nù rẹ tó sì tán sílẹ̀ àbí òye wa ọ fi ìta pé ọlọ́wọ́n bá ń sọ tọ́ ọlọ́wọ́n sì lè sẹni tí ó jí náà so torí ẹ má fowó rẹ ṣeré o Islam ò fẹ́ fi dúkìá rẹ ṣeré bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n máa ń fi alukurani ṣe ringing tone kìí ṣe kó ń gbé alukurani sínú ansẹ̀tì rẹ̀ but ringing tone rẹ̀ alukurani so ọ̀pá kótó dikọ̀ wọlé gbẹ̀ ọ̀pá kótó dikọ̀ wọbi tó ti fẹ́ tọ̀ kọ́ má jẹ́ pé wọ́n ló ṣe sábàbí tí wọ́n fi ń kí alukurani níbi ìgbẹ́ àti ibi ìtọ̀ so wàá pa lẹ́yìn náà kí ni túmọ̀ pé o gbé alukurani sí ringing tone rẹ̀ kí ló túmọ̀ sí gánà rí so túmọ̀ sí pé mùsùlùmí ni ọ́ ni àwọn tí ò ṣe bẹ́ẹ̀ ṣe mùsùlùmí àbí náà mùsùlùmí ni wọ́n pọ̀ tí wọ́n ṣe mùsùlùmí gidi ìwọ ló gidi àbí kí ló túmọ̀ sí gánà àbí kárí mi because ẹ̀rú ń bà wá kọ́mọ́jọ́ kan nu gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu mi yóò gbórin kan sí àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yóò gbórin kan sí la ilaha illallah pékin so gbogbo ru àwọn kan wọ̀nyẹn ẹ ó yẹ kẹ́ ẹ lè prove kí ló fà tẹ́ fi ṣe náà èmi kàn béèrè náà ní bóyá a lè rí dáhùn so kí ló fà tẹ́ fi ṣe báwọn kí ló túmọ̀ sí torí pé ńgbà tó wá gbé alam nashrah ah hello hello hello ah, ah. ẹ jẹ́ wọ́n bá yà délẹ̀ ẹ ti já yàrún láàrin tó bá yẹ kó ẹ ṣe sùúrù pé alam nashrah laka sadrak hmm, hello so ṣùgbọ́n wọn ló ṣe sábàbí tí àyà yẹn ọkàn já ni ọsọ di bíi fújì bí ìgbà tí yẹn gbé fújì sí ni pé orí mi máa jẹ ẹ̀ló sẹ́wọ̀n kéèyàn ò burú àmọ́ alukurani lélẹ́yìí ó jẹ́ wọ́n bá àyà yẹn jálẹ̀ tó fi gbé barakallahu fiikum ike ala ilaha lọ́ba ni hello kúfúrù ipe kò sí ọba kan tọ́tọ́ láti sìn ó òṣèkún ṣe illallah àyàfi Allah ó wá gbé àwọn aburú wa ń bẹ̀ gan wàláì sọ nítorí ẹ ẹ jẹ́ ọjẹ́ tóńtóńtó kọ́ ọ̀kan dá mọ̀ pé wọ́n ń pè ọ́ kí ni gẹjọ́ mélòó náà la fẹ́ lò láyé tá a tún máa dáràn bọ́ra wa lọ́rùn eléyìí jẹ́ bàǹjarí wọn níbi táwọn lóṣù nílé gbé àwọn tó bá kọjú sàlùkìbìlà ńkọ láti ṣàlàyé tó bá yẹ pé nù lé ní apá kan náà olùmọ́ni ètò tún dáa jù náà ní kó má jẹ bẹ́ẹ̀ bí àwọn hanabila ṣùgbọ́n àwọn yòókù sọ pé tó bá ti jó giri ni kò sí wàhálà torí pé ibnu eh, umar àbí ibnu abbas ọ̀kan náà méjèèjì wọ́n fẹ́ ṣègbọ̀nsẹ̀ ó wá gbéra kùnmi síwájú nínú pápá. Ni, ni, ni, so ńgbà tó wá ṣe tí ó ṣe tán wá ní àá ah, ah, ṣe bí wọ́n ti ní ká mọ̀ kọjú sáà kíbílà ká mọ̀ kọyìn sí ó ní eléyìí tí ọba sì ń kankan wájú wa ni ọwọ́ ràkúnmí wà wájú ràkúnmí lè dìde kọ́ máa lọ bó wàá lò gírí tí ò ní dìde máa lọ so ó túmọ̀ sí pé kò sí wàhálà inshallah wọ́n ní sáré kan bẹ wájú mọ́ṣáláṣí ògiri tó sì wà ní dédé àyè ìmáàmù ó ti di sáà lè máa ṣe sọ láti máa lè ṣe lópin ìgbà tó bá ti lẹ̀ mọ́ wájú mọ́ṣáláṣí kí ló dé tẹ wá tiẹ̀ máa ń sìn òkú síwájú mọ́ṣáláṣí báyìí wọ́n ní kẹ́ni ìkẹyìn ẹ̀ tí wọ́n máa ti mọ́ṣáláṣí wa kó lè máa dàbò bàbá yẹn bàbá yẹn ló kọ́ mọ́ṣáláṣí yẹn kọ́tọ́ kọ́tọ́ rárá <laughs> àmọ́ tó wá gbé mọ́ṣáláṣí wà báyìí àwa sì ti fẹ́ǹsì mọ́ṣáláṣí ẹni tó wà nílẹ̀ tó wà ní opposite side òun á sìnkú ìyá rẹ̀ sí bàbá rẹ̀ síbẹ̀ kọ̀ọ̀kan wá because o oh, lè dictate fáwọn èèyàn pé this is what you supposed to do this is what you don't supposed to do on your own land so ńgbà tá a ti demarcate tiwa tá a ti fẹ́ǹsì kọ̀ọ̀kan wa àmọ́ mọ́sálásí ó ní ṣe pẹ̀lú sàárè yìí pé bàbá tó ní mọ́sálásí ìmáàmù àkọ́kọ́ kìíní kan àà kò sí nítọ́jọba bẹ́ẹ̀ náà làwọn tó máa ń sìnkú sínú mọ́sálásí tó bá tiẹ̀ jẹ́ nu mọ́sálásí ni sọ láti òní gbà kò ní í gbà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀ràn yẹn ni ká wú òkú yùn tó bá yẹ pé mọ́sálásí ló síwájú á wù wà lákàrà àmà tó bá sì jẹ́ pé sàárè ló ti kọ́kọ́ wà ń bẹ̀ mọ́sálásí wọn ò wò ó òfin ọlọ́run sọ báwọn. wọ́n ní tó bá jẹ́ jọ jùmùà sáwọn lè máa kíra àwọn pé jùmùà jùmùà tún mùbàràkà tún. kò sí ní tó burú mẹ́ ọjọ́ ńlá lọ́jọ́ jùmùà bó tilẹ̀ jẹ́ pọ́jọ́ tuntun bá ní lẹ́rù ni torí pọ́jọ́ tí gbèǹdé alkiyama ọ̀jẹ̀ nù ló ṣe anabi muhammad sallallahu alayhi wa sallam wípé kò síjọ júmọ̀ kan láyé tí ó dé tí gbogbo àwọn nǹkan abẹ̀mí ò ní máa sá kíjokíjo tẹ́rù ò ní máa bà wọ́n pé bọ́yọ̀ òní níjọ́ gbẹ̀ndàlùkì àmọ́ ọ̀jẹ̀ àfihàn àfàlìjànú nìkan ọkàn dì àwọn ò ní pa àwọn náà lẹ́mọ̀ pé júmọ̀ olóyin o èyí tí gbẹ̀ndàlùkì àmọ́ ó dé nù rẹ̀ ńkọ́ sólóyin náà ni so nítorí pé Yorùbá gbogbo nǹkan là á máa fi kíra wa ni gbogbo nǹkan là máa fi kíra wa wọn lè kó ẹkú jókòó eku kú dúró ẹ eku ẹ kú múlé lọ́wọ́ sí àná kú ma ah. <laughs> bá ti fẹ́ mọ̀ àṣírí yorùbá ẹ sáwọ́ ń gbogbo àṣírí tẹ́ mọ̀ wọn tù tó <laughs> so gbogbo eléyìí náà ló tún ṣe ni o ni ẹ so gbogbo eléyìí kò sí ẹhẹn nìkan àgbẹ̀ ńgbà àwọn èsè bẹ́ẹ̀ láyé ànábì bó la sì máa kíra kò sí tó burú bẹ́ẹ̀ járe sáǹkà kíra náà á tún ní wàhálà wọn rò pé yé wa jùmọ̀ àmùbáraka ọ̀nà jùmọ̀ àmùbáraka má fi mushkil. àmọ́ ní ìsìn ẹ̀sọ́ pé Ramadan Kareem sọ́dà bẹ́ẹ̀ rárá o ẹ̀sọ́ pé Ramadan Mubarak kẹ́sì Ramadan Kareem Ramadan Mubarak. wọ́n ní sẹ́ka ṣe sọ́látù tarawih táwọn ń pè láṣámú ní mọ́ṣáláṣí lọ́dàjù ní àbí nílé ẹ̀yin ò wòra yín wò ṣé tí mo bá délé oorun ò ní gbé mi lọ ṣé màá sì sọ láti pẹ̀lú ìfarabalẹ̀ kó o ṣe ń lè rẹ lọ́lọ́lá jù àmọ́ mo ti mọ̀ pé tí mo bá wọlé oorun ni ìní lè ṣe rákà méjì tí ì sú mi kí n yà dúró ṣe mọ́ṣáláṣí tí mo bá dúró ṣe mọ́ṣáláṣí ń lọ ń lọ títí tí lè má mo fi parí sọ́láàtì torí àdìsí tá nàbí sallallahu alaihi wasallam sọ pé man qama ma'al imami hatta yansarif kutiba lahu qiyamu layla ẹni tó bá dó pẹ̀lú imam títí tí lè imam fi parí sọ́láàt wọ́n kọ́ ládàá pé gbogbo òru yẹn ló fi dúró sí lọ. torí ẹ jama ana alana ń bẹ ni Ramadan na bẹ̀rẹ̀ wàlẹ́ ò ti sọ àwọn ẹlòmíì ìjọ alákọ̀ọ́kọ́ wọn wá mọ́sálásí mọ́sálásí kún dáadáa àti wọ́n fẹ́ẹ́ fi mọ̀ pé bọ́yá ọ̀la ni Ramadan bẹ̀rẹ̀ ni àbí òní bẹ̀rẹ̀ lọ́la immediately tó ti mọ̀ pé ó bẹ̀rẹ̀ báyìí pé eh, àgbà tó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ nu kò nídìí ká tún lọ mọ́ṣáláṣí mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ó yẹ ká pọ̀ níjọ́ kejì jújọ́ ta lákọ̀ọ́kọ́ lọ ìjọ́ kẹta ó yẹ ká pọ̀ jújọ́ kẹrin lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí tí Ramadan fi tán ẹni tó bá wà mọ̀ ọ̀rọ̀ mi lọ́rùn láti sẹ́ńlé gbogbo burú torí pé wọn ìdájọ́ rẹ̀ ní afẹ́mu tọ̀ màálù kése kó àti gbé kalẹ̀ láti bí ọdún kan jọ̀wọ́ àwọn àmì wọn ni eégún onúgò ẹ wo eégún ṣé eégún lẹ́yìn ọmọ wa mu <laughs> torí ẹ̀ a ní gbé kalẹ̀ kọ́ pẹ́ torí tó ti pẹ́ jù tún lè di nǹkan mi ẹ nídìí láti mú tọ̀ màálù nísìn ẹran ni lọ́ba yín gbà tẹ́ńbà tí bá yín gbà nísìn kẹ́ ẹ mú eléyìí jẹ́ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni tọ̀ ràkúnmí kò sí tó burú bẹ́ẹ̀ láyé anabi sallallahu alayhi wa sallam anabi ti ó ti ó ti ní kún fún àwọn kan ní ìtọrọ àkúnmí mu tí wọ́n fi ṣètọ́jú wọn lórí nǹkan kan tí ń ṣe wọn ọlọ́run bá sì bá wọn mú kúrò bó tilẹ̀ jẹ́ pé wọ́n papà tún wá dalẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n pàṣẹ pé gbogbo bí tẹ́ bá ti rí wọn ẹ mú ẹ pa wọn àwọn ẹni tí ń da ràkúnmí tí wọ́n bá wọn gbàtọ́ ràkúnmí tí wọ́n mú wọ́n wá mú wọn wọ́n so wọn wọ́n wá kàn wọn léṣo lójú lẹ́yìn tí sọ anabi wa pa kò gbọdọ̀ gbé ṣùgbọ́n lè mú ansẹt tí alukurani wà nù rẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àníyàn rẹ̀ ní pé kíni ansẹt lè mí mú lọ́wọ́ bákan náà ó lè gbé tíra tafsiri lọ́wọ́ tíra tafsiri sẹ́wọ̀n ká ayé alukurani àlàyé rẹ̀ ayé alukurani àlàyé rẹ̀ yóò wù lánìyàn pé tíra tafsiri lè mí gbé lọ tíra fiqh ẹni òfin ìdájọ́ rẹ̀ àti ẹ̀rí rẹ̀ so gbogbo ẹ̀ kò sí ní tó burú mẹ́ ṣùgbọ́n àníyàn tiẹ̀ ni pé kíni mo gbé lọ́wọ́ tíra fiqh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ wa lè ka ó lè ka ọ̀dọ̀ Imam Malik láti ráǹfààní yẹn wọn ló lè kà á nítorí kọ́ mọ́ bá gbàgbé yọ gbàgbé ó ń ṣe nǹkan sùjọ́ márùn-ún òkè alukurani ó lè bẹ̀rẹ̀ sí ní gbàgbé torí rẹ̀ yọ ké ntọ́ bá wà lórí rẹ̀ ntọ́ bá wà lórí rẹ̀ n'ókè yàtọ̀ sẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ torí jánábà pẹ́ tá a fi rí mu kú o àmọ́ nǹkan oṣù ó lè fagídí mu kú o ọlọ́run sọ pé jọ́ márùn-ún ló fi ṣe àfi jọ́ márùn-ún ó pé èyí tó wà lórí rẹ̀ ó lè kà á wọ́n là sọ̀rọ̀ nípa abọ́ àwọn kèfèrí à sọ̀rọ̀ nípa àgé wọn àgé wọn abọ́ wọn lòun náà tó rábọ́ fẹ̀ kọjá àgé ọ̀fẹ́ kọjá cup ọ̀fẹ́ kọjá báàfù gbogbo tí wọ́n ń lò iná ni wọ́n ń pè ní aniyatul kufar kódà kó sí pàwọ ni wọ́n fi ṣebi tí wọ́n rọ mi sí wọ́n ní àwọn fura pọ́ọ̀rẹ́ àwọn kan bí sẹ́wọ̀ láti gbà tí rọmọdọ́nà ti bẹ̀rẹ̀ o àgé tí wọ́n kó wá fún tí ń lò àlè ló kó wá fún o kí ló kẹ̀yìn kí lẹ wá débẹ̀ ẹ sọfọlọ sọ pé wàhálà tẹjẹ sẹsùn àwọn mọ̀. ok ẹ dákun. wọ́n lè yàn kí alukur'an lọ ó sì sàlùwàlà aluwala wa já so lè tẹ̀síwájú pẹ̀lú alukur'an ti ń ké bákan méjì nínú kọ́jọ́ kó gbá alukur'an lọ àbí kò gbé lọ ìtọ́ wa lórí rẹ̀ ní ké nípìnlẹ̀ gan kì í sọ̀rọ̀ yẹn kó sàlùwàlà kó tó kí alukur'an láì gbá alukur'an lọ́wọ́ so alukurani tó ń ké lọ orí rẹ lọ wa àlùwàlá rẹ wa já máa bá lọ ṣùgbọ́n àlùwàlá já pẹ̀lú so àsìkò tí so fẹ́ jáde gangan wàá dá alukurani dùn tí so yẹn bá tó jáde tán ló tó tẹ̀síwájú pẹ̀lú alukurani tó ń ké ṣùgbọ́n tó bá kó gbé alukurani lọ níta lọ́wọ́ alábá ti já tó o sì fẹ́ tẹ̀síwájú pẹ̀lú gbígbé alukurani yẹn lọ́wọ́ wàá gbé alukurani lẹ̀ ní kíá tá lọ́wọ́ alá já wàá lọ tún àlùwàlá sí. wọ́n ní ẹ béèrè ẹ ṣàlàyé nípa òkúta láti fi tábà wípé ewé náà ń kọ́. rárá ewé a lè fi tábà a lè fi nù dín àyàfi tó bá ti di ewé tó ti gbẹ torí pé téwé ọba ti gbẹ sómi ara rẹ lẹ lóní àbí ewé tó jẹ sẹ́mi pé àlà ọ́sùlù ẹni pé tẹ́ ẹ̀ bá rómi abẹ́ rómi ó wù yín láti lòkúta aha kìí ṣe kódìgbà tá a bá tó rómi la tó lè lòkúta omi ń bẹ ọ̀tọ̀ nínú sẹ̀rí àkọ́jọ́ kúta ni wọ́n pèfẹ́ toilet paper ló prefer kò sí wàhálà ń bẹ lópin ìgbà tí gbẹ̀yìn ọ̀bá ti fọ́n toilet paper yẹn ó wúlò òkúta yẹn ó wúlò tonti gbígbẹ́ ó tún sẹ́kù náà so ọlọ́run ọbọ̀ sàmójúkúrò fún ọ àwa sọ pé ìtọ́ dáa jù ní ká lo omi kìí ṣe pé ká lo òkúta yẹn ṣùgbọ́n nìsín wa ní ewé sẹ́wọ̀n pé ewé nìsín tí yẹn bá ń travel àbí náwọn àyíká wa ò rí ní tó lè fi tábà ọwá já ewé kan nínú àwọn ewé tó wà nítòsí tó yẹ pé omi ń bẹ lórí rẹ̀ kíní ń bẹ ṣé omi rẹ̀ ló wò ló fífi nùdí ni àbí jíjẹ́wé rẹ̀ ló wò tó bá pé owó bá gbẹ kò sí ní burú torí ó ti dàbí òkúta ó ti dàbí toilet paper àmọ́ omi ń bẹ lórí rẹ̀ sómi yìí ló wò ni àbí tewé ń ló wò torí omi ti ń bẹ lórí rẹ̀ ò ní jẹ́ kó lè ṣiṣẹ́ òkúta kò ní jẹ́ kó lè ṣiṣẹ́ toilet paper omi ti ń bẹ lórí rẹ̀ òun náà tún yóò mú gbẹ̀yìn ọ̀rẹ́ kọjá abitọ́ yẹ kí ọkọjá àbí òye wa yàtọ̀ sí torí àwọn sọ pé n táà fi nù di tí o bá ti jómi ọ gbọ́dọ̀ jẹ jaaf ntọgbẹ kò sì gbọ́dọ̀ jẹ khashin kò gbọ́dọ̀ jẹ ntòsí wípé ó yí débi kó lè bó wa ń di. ajá bó ṣe jẹ. kí gbogbo àwọn jẹmọ wa subhanakallahumma bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.